الحديث الخامس والسبعين والمائتين وعن حذيفة رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وآله وسلم فما مرت به آية رحمة إلا وقف عندها يسأل ولا آية عذاب إلا تعوذ منها أخرجه الخمسة وحسنه الترمذي وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا وإني نهيت أن أقرأ القرآن رافعا أو ساجدا فأما الركوع فعظموا فيه الرب وأما السجود فاجتهدوا في الدعاء فقمنا أن يستجاب لكم رواه مسلم وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي àwọn adéfì àwọn náà dá àti àwọn àṣe eléyìí tí anabi wa sallallahu alayhi wa sallam fún ọmọ ẹsẹ lórí wọn adéṣe alákọọkọ ó wá láti ọ̀dọ̀ ṣọlẹyìnkà ibn al-Yaman صاحب سر النبي صلى الله عليه وآله وسلم أني صليت مع النبي صلى الله عليه وآله وسلم وني مكيوم تبع النبي محمد صلى الله عليه وآله وسلم فما مرت به آية رحمة إلا وقف عندها يسأل أتوابر اسمي كاكيو لوري مي كاكيو لوري آية سنسوني فاكي أيا دكو ترو نتي آية يعني kọtọrọ tó bá ti ka kí o débi tọ́lọ̀ tó sọ̀rọ̀ nípa àkẹ́ ànábì ó dúró mbẹ yọ tọrọ yọ tọrọ kẹ wala ayatu adab kò sí ká kí o débi ayé tọ́lọ̀ tó sọ̀rọ̀ nípa àyà illa ta'awwada minha àyàfi kọ́ wá ìsàdì ọlọ́run ọba níbi ìyá. akhrajahu al-khamsa àwọn márùn-ún àwọn àgbèjáde. الاتباع وما غاب أناني أصحاب السنن الأربعة زائد الإمام أحمد أحمد أبو داود النسائي الترمذي أتي ابن ماجه أو مرام وحسنه الترمذي إمام الترمذي أن نتوبة أنكو حسن حديثي ń sàlàyé fún wa nípa nǹkan kan nínú tánà bisimilá àdìsọ́lá máa ń ṣe lórí o eléyìí tí kò jẹ́ nǹkan tí a sábà máa rí lórí o ṣùgbọ́n tó ṣe pé síbẹ̀síbẹ̀ ṣíṣe rẹ̀ kò bàrún jẹ́ tó náà ni pé tí èèyàn bá ka tó lórí ọ̀rọ̀ débi tí ọlọ́run ti sọ̀rọ̀ nípa àkẹ́ tó ń ṣe báwa ló wọ́n tó lẹ́tọ̀ọ́ sí kẹ̀ kí èèyàn tọrọ kẹ̀ tí èèyàn bá ti ta kí ó débi ìyà tọ́lọ́run ọba yóò fi jẹ àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ síyà nínú àwọn ẹrú rẹ̀ kí èèyàn tàdí ọlọ́run níbi ìyà yìí eléyìí ọjọ́ bẹ́ẹ̀ nítorí pé àsìkò gbàtà ń kírun yẹn ń ṣe là ń ṣe mùnàjátù Rabb à ń bọ́lọ̀ wọn bá ní gbólóhùn jẹ́jẹ́ àsìkò tí yẹn sì ń bọ́lọ̀ wọn bá ní gbólóhùn jẹ́jẹ́ yìí iná làsìkò tí yẹn súnmọ́ lọ́wọ́ bá wa ẹlẹ́dàá wájú yàtọ̀ sí pé ńgbà tá à ń kírun gan alápapọ̀ asúmọ́ náà ọba ní súnmọ́ pẹ́kípẹ́kí jù a tún wá súnmọ́ kọjá bẹ́ẹ̀ nígbà tá a bá forí kalẹ̀ eléyìí ló fà á ló fi jẹ́ pé àsìkò tó wà lórí irun yẹn àsìkò tó ń ṣe ń bá irun lọ tó ti sálámà irun òun gan gan gan gan lásìkò tó tọ́ kó o fi àwọn àdúrà rẹ sí i àsìkò tọ́tọ́ kó o fi ìbẹ́ lọ́wọ́ bá sínú nígbà tó o ti sálámà tó wà nípò wípé ọ̀ ń bá ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ ní gbólóhùn jẹ́jẹ́ eléyà á sún ẹ mọ́ ipò fádùá rẹ kó dé gbígbà yàtọ̀ sí kó jẹ́ pé ọ̀dàdùá yẹn dúró dìgbà tó bá tó sálámà kọ́ ọ́n tọrọ gbogbo tó máa ń fẹ́ lóore nígbà tó náà sọ̀rọ̀ rí oṣù mẹ́ta ju ọlọ́run níbi gbogbo aburú nígbà tí ọlọ́run bá bá ń sọ̀rọ̀ aburú ilé ìjọ kan nínú sí àtẹ̀bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu tó ló ń kírun pẹ̀lú àtàbí sallallahu alaihi wa sallam ó ń sàlàyé fún wa nípa ohun tó ń rí tó ṣẹlẹ̀ tó ń ṣe mà nípa rẹ̀ ní àwọn àdájú àwọn ìyíké. gbígbà tá à ń kírun lọ tá a débi tó náà ti sọ̀rọ̀ kẹ́ẹ́ wà á tọrọ kẹ́yìn náà fúnra rẹ̀ sábà débi tọ́lọ́ ti sọ̀rọ̀ ìyá wà á tàbí ọlọ́run kọ́mọdé kí á kọjú ọ. eléyìí ò lè tètè rárá lórí ìrún àyà fẹ́ni tí ń bá ronú nípa àtúmọ̀tínké torí kẹ́ni tí kò máa fọkàn bá kéwú tí lọ kò súnmọ́. ọ̀dà bíi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ kẹ́mà yàtọ̀ síbi tí ti ń sọ̀rọ̀ yà. torí ẹ eléyìí alukóòkù bi dùcáàni عند آيات الرحمة وبالتعوذ عند آيات الأداب فرع عن تدبر ما يقرأ منه ẹ̀ ń sàdúà ẹ̀ ń wásádi ọlọ́run ọjẹ́ gbólóhùn ọjẹ́ ìkẹta tó ti pé àmà lórí kó ronú nípa tọ́ka tìrúgbẹ́ni tí ò nípa tíńkà kò súnmọ́ rárá ti débi kẹ́ àtọ̀rọ̀ síbi yìí kò súnmọ́ ẹ̀ báwo ló nígbà tó ọmọ akéga nítorí pé àti ronú nípa àtúmọ̀ tí mò ń gbé òun òun tó jẹ́ nǹkan kan tó jẹ́ pé ń tọ́ mí màá lẹ́yìn ọmọ wíkà wọn á ní kó ronú pa àtúmọ̀ kí ló fẹ́ ronú ìtumọ̀ fún mo dípò pé wọ́n á sàdúrà bí tó ṣe kí n sàdúrà ìwọ̀n á sàdé níbi tó ṣe kí n wá sàdé nígbà tí màtúmọ̀tì mọ̀ ké ìmọ̀túmọ̀tì mọ̀ ké ṣùgbọ́n ló fi fẹ́ sàdé báwọn ló fi fẹ́ sàdúrà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé èyí tẹ́tí ń bẹ níwájú mùsùlùmí ọ̀pọ̀ gà ọ̀pọ̀ tá a kọ́ màbà tó rẹ̀ jẹ́ lọ ọ̀pọ̀ kọjá kó láàmú abá nídìí régbè ọ̀pọ̀ tá a kọjá kó láàmú abá nídìí ránù fẹ́gbẹ́ àmọ́ lo àwọn wákàtí tí ò níye lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àríyànjiyàn tí ò wúlò sẹ́yìn ló ti mú adìẹ jáde àbádìẹ ló ti mú ẹ̀yìn jáde. gbogbo eléyìí èmi gbọ́dọ̀ jẹ́ ní sọ àkókò rẹ̀ gbọ́dọ̀ tó lò ó ti mọ̀ àkúrá nìkejì rẹ̀ nígbà tó túmọ̀ ẹ̀ kí tọ́mọ̀tọ́mọ̀ tó kéka. wọ́n sì máa túmọ̀ tí wọ́n fi kó wọn fẹ́ ronú pẹ̀. ọlọ́run bá sọ pé afẹ́lẹ́ àti dàpọ̀rù náà kọ́ ẹ̀ am ala qulubin aqfaluha wọn ò ronú ni wọn ò sì làákà ẹ̀ sí àkùrọ̀ náà. àbí kọ́ máa ti pa àdàdà kojú bẹ lórí àwọn àwọn tó mú wọn má lè ronú nípa àdáṣe. ala qulubi kathirin minan nasi aqfalu mani'atun min tadabburihim lima yaqra'una in kanu yaqra'una àgádágodo ń bẹ lórí ọkàn wọn ṣé dínà tí wọn lè ronú nípa sáńké náà fún àyè tó bá gbé wọn ké gan ẹ mà kó pọ̀lọpọ̀ ọkọ wọn kéèké وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا ìgbé òjíṣẹ́ sọ pé olúwa mi o dájúdájú àwọn èèyàn mi o wọ́n ti sọ àlùkùránì ti ń ń yàn lódì o wọ́n sọ ọ́dà pàtì wọn pa tiwọn èdèdì rẹ ẹyẹdì àlù ọgbẹ ẹrí yẹ wọn sọ sẹ́yìn torí di eléyìí eléyìí wọn túmọ̀ sí pé o le lè dẹ́ni tí ọ̀bẹ náà níbi tó ti ẹ̀kọ́ ọ̀bẹ náà lórí irun o sì lè dẹ́ni tó ṣe pé yọ wá sáde níbi tó ti ẹ̀kọ́ wá sáde lórí irun lópin ìgbà tó bá ti ọmọ ọmọ tó máa

tó bá sọ pé ẹ̀yẹ èèyàn ṣẹlẹ̀ pé wọ́n tẹ̀ sí pé kí ni wọ́n fẹ́ sọ lẹ́yìn òṣùgbọ́n gbà tó jẹ́ pé àwọn kankan gbogbo kútu àyè fún àdúrà náà ni bọ̀tí ìsìn wá wọ́n jẹpẹlẹ mọ́ bólú nǹkan bóyá ibi tí wọ́n fi máa ti fi máa ti gbàdúrà kan láwájú ayọ̀hánà ayọ̀hánà ayọ̀hánà àmì àmì àmì. ìtẹ̀lé لين تمام لين تصدق طيب إيه؟ صليت مع النبي صلى الله عليه وسلم هي مطلق نذكره إلى النبي صلى الله عليه وسلم ويصلى فعل إنه أصول الفقه أسوي الفعل لا عموم فعل وجه إيوه نرى ṣùgbọ́n máa ń wà mọ́tòlá ó máa absolute àmọ́ kì í wà general ó túmọ̀ sí pé sọ láìtó ó lè jẹ́ sọ̀dá tó fẹ́ rí tọ́ ó sì lè jẹ́ sọ̀dá tó nàfìlà sọ eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tí ìfúnṣẹ́fà ń wa sọ ó lè jẹ́ pé ìrun tó kí pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ara yẹn ni ó sì lè jẹ́ ìrun nàfìlà ẹnìkan á sọ pé kò lè jẹ́ ìkẹta ju ran ọ̀ràn yẹn lọ torúkọ sọ pé sọ láìtù ẹ̀yìn sì máa gbé as-salawatu allati tu'qadu al-jama'atu fiha hiya as-salawatu al-mafruḍa báwọn àrùn tá a máa kí jàmáà ni àwọn àrùn ọ̀ràn yẹn torí rẹ̀ ilé yóò ní ìdíkà tó máa ti wádìí kan bẹ̀ láàkàlà àti as-salawatu an-nawafil wọ́n kí jàmáà náà bẹ̀ abẹ́ẹ̀mẹ̀ bẹ̀ salatu tarawih wọ́n kí jàmáà bẹ̀ àbẹ̀wò ìkì wọn kí jọba bí àtúwọ̀ ike àìmáyé àwọn àdéhùn tó wá láti lọ àwọn sàábé gbára tó wá sí láti ń lò lóru ọlọ́jọ́ ẹ̀ àbí òye wa ọlọ́jọ́ ẹ̀ sọ àdébí òkùnkọ̀ pẹ̀lú ìtumọ̀ sí pé àdéhùn yìí ọtọ́ ka sí pé irun yẹn lè jẹ́ pẹ̀lú ìmọ̀ ó sì lè jẹ́ nàfìlà. والأصل عدم التفريق òfin tó ti fẹsẹ̀ rìn lẹ́ni pé kò sí àtọ̀ láàrin náfìlà àti fẹ̀rí ìbọ̀ ilẹ̀ ti tẹ̀lé àti kẹ́rì kọ̀ wá tó dẹ́kun lọ tọ́ka sí pé eléyìí o mo lè tẹ̀lé ẹnu náfìlà yàtọ̀ sí fẹ̀rí ìbọ̀ ní eléyìí ti fẹ̀rí ìbọ̀ yàtọ̀ sí náfìlà láì sí eléyìí àlùmọ́sùlù àdẹ̀tẹ̀. ṣùgbọ́n ètò wá nínú àdìgbò lẹ́gbà àwọn àrùn yẹn ìyàmùlẹ̀ ó tún wá nù àwọn àdìwáyà mi ibùdó àbílẹ́yìlá láti lọ bàbá rẹ̀ kó fi hàn wá pé ìrún tó ń kí lóru àìsè rọ́bì ọ̀gbà ọ̀ràká nínú àdìsí tiẹ̀ náà wọ́n kí n pèlú àmì tó máa fi kọ́ ìrún òru náà fìlà tó gbogbo ilé yẹn sábà pa gbogbo ẹ̀ pọ̀ àmọ́ sọ yìí pé àlùmọ́tòlọ́kọ̀ yọ̀mẹ́lọ́ alùpùpẹ́yẹ nígbà tí àwọn ẹ̀dínkà ti wá táwọn là sí ìrún náà fìlà ìlú tá a kí lóru ajẹ́pé ìtọ́ wa tí ó là nípa ọ̀rọ̀ yìí kan náà pàtó wọ́n ti débi rahma ọ̀tọ̀rọ̀ rahma ó débi àdá ó wá sáde débi àdá àjẹ́pé àdéhìtì ọ̀sọ́ pé òun òru ni àdéhìtì tí ó pè ní ìrun náfìlà àjẹ́pé àpò gbogbo ẹ̀ lọ́sọ́dọ̀ ètò pè ní náfìlà ètò pè ní ìrun òru àjẹ́pé gbogbo ẹ̀ kò sí àtọ̀ láàrin wọn àjẹ́pé òṣèré bẹ́ẹ̀ ní ìrun ọ̀ràn yẹn àjẹ́pé ibi bẹ́ẹ̀ ní kéde àwọn ẹ̀yin ti mà wípé ìgbà tí èèyàn bá jọ tí èèyàn wá jọ̀rùn débi kan tí èèyàn wá ń tàdúà ẹ̀yin náà mọ̀ pé eléyìí sákédébi sákédébi kan sáà tàdúà eléyìí wọ́n mú kí nǹkan tuntun ti wọ́n náà atukpe débi kan àti ìsìáda yóò tún kí nǹkan tuntun ti náà ó lè tọ́ nínú náfìlà yàtọ̀ sí ọ̀ràn yẹn eré ẹjọ́ ló fi náfìlà sí ẹjọ́ tó fi sọ̀rọ̀ ìbọn ó ti ti kọ́ tọ́ nínú náfìlà tí ò tọ́ nínú ọ̀ràn yẹn àwọn náfìlà tí wà lórí ilé yẹn láti tán àgbẹ̀wò lè ṣe náfìlà tó lè ṣe nínú ọ̀ràn yẹn tẹ̀lé ìjọba àwọn sábà rẹ nìkan tó bá ti nínú ọ̀ràn inú ọ̀ràn yẹn لا قبل السلام ولا بعد nítorí ìwáyà pẹ̀lú ìgbà tí ó ṣe yàtọ̀ láàrin náfìlà àti ẹ̀rí lọ. á sọ pé ìtọ́ pọ̀jù onígbàgbé bá bá fẹ́ ṣàdúrà láyé ìkẹ́ lábẹ́ tọrọ òwúrẹ́ sáàdì níbi ìyà ọmọ nínú àwọn ànáwó àbẹ̀ àlẹ́ ìlú ìyà àwọn náfìlà tá a kí tọ̀ ní tó bá rí báyìí tó bá rí pé bẹ́ẹ̀ ni látọ̀tẹ̀ lẹ́nu àwọn ẹbí tó tóbi à láwọn ẹbí gbé sọ́rọ́ tó bọ́ kọ́ra láàbí kan ní láwọn ẹbí gbé sọ́rọ́ tó bọ́ kọ́ra kí á lè rúra lóru tó bá débi tí àyà àdáwò à yóò tọrọ ìsádi tó bá débi tí kẹwàá yóò tọrọ kẹ ẹsẹ̀ máa kókò tí ọ̀rọ̀ náà ẹ̀sẹ̀ dáná bí kiri tó gbé sọ́rọ́ tó bọ́ kọ́ra tó gbé sọ́rọ́ tó àlẹ́ kọ́ra láti bẹ̀rẹ̀ tó kù ọ̀rọ̀

الصلاة تبتلى اللهم إني أسألك أن تجعلني ممن تشمله برحمتك اللهم ارحمني مع من ترحم من عبادك ولا ترى أنت تبتلك اللهم اجعلني منهم ما بارك لله كيولا له سبحانه وتعالى أبا اللهم إني أعوذ بك من عذابك اللهم لا تشوه بشرتي بالنار ولا باوا وبيتي ولا باوا وبيوحدي الله تعالى ميو سايو مرقوية ẹ̀ríkà àǹfààní ìṣẹ̀lẹ̀ lọ́kọ́lá pààrọ̀ tí o sì fẹ́ẹ́ jẹ́ ọ̀gbọ́. Sọ̀rọ̀ tí màá ti gbé tó. Abẹ́rẹ́ kábíyà. Gbogbo àwọn àríkọ́ àríkọ́ àti pàdé àwọn àtúnṣe àyàfi tó bá ní kí wọn náà fẹ́ máa tọrọ kó ló ti tọrọ kó ló ti máa tọrọ ọ̀tọ̀ rẹ̀ ọ̀la ti tọrọ ọ̀tọ̀ rẹ̀ àwọn ọ̀fẹ́ ah, máa tẹ̀ra rẹ̀ dé. ọlọ́gbọ́n ti ọlọ́sọ pé adáàmì jahim náà ti ní jahim kò kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ janna ọgbọdọ àti nàbìbí ni àti ọgbọdọ àti gbogbo òun rí kàn ń bẹ so eléyìí túmọ̀ sí wípé gbogbo àti ìwà ti débi sí kẹ ìwà ti sọ̀rọ̀ kẹ ìwà sọ òun ìwà ti sọ̀rọ̀ ìyá ìwà ti sọ̀rọ̀ pọ̀tẹ́ léyìí tó tẹ̀wọ̀n àti ìgbà fi sínú àwọn ọ̀gá tó ọ̀nà wa. Ànábì wa sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ńlá ni wọ́n kọ̀ wá ìdúrógbà lè san wò lọ ànábì yìí báyìí wọn là kó kẹsí wà lẹ́nu ànábì yìí báyìí wọn lọ ti forí ètò ìfúwájú ọ̀sìn tó kẹ́yìn sí nínú àwọn ẹ̀sìn kò sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ànábì ọlọ́run sọ wọn níbi àtìsẹ́ àwọn ẹ̀sẹ̀ ńláńlá àwọn kéékèèké wọn náà wọn lọ ti tàkórí nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run sọ̀rọ̀ fẹ́ tó tọrọ ọlọ́run sọ̀rọ̀ ọ̀yà nítorí sáàdì ọlọ́run ẹ mọ̀ pẹ́ kọ́ lálọ́ àbẹ̀ títí gbogbo owó ti lè wù fọ́lọ̀ ọ̀rọ̀ sì kẹ́kọ̀ọ́ tó ọ̀bọ̀lọ̀dọ̀ rẹ̀ lórí pẹ̀lú. jẹ́ kí n tọ́lọ̀ ti fún ọ yún kó tún fún ọ ní àlékún ìtẹ̀lébà kọ́lọ̀. ìwádìí pé ọmọ tó fi sí kò ti dára sí àtẹ́nà. wọ́n ti ti rẹ́pítù rẹ̀ kó ní wọná kí ni tó ti sábò àwọn òbílà ilé ìlànà mi fẹ́ fà yọ nínú ọ̀pọ̀lọpọ̀ àdé ẹwà àdé ti mọ̀ádé ti jẹ́bẹ̀ tó ń sọ̀rọ̀ nípa nàbí sọ̀rọ̀ bá àgbà àdúgbò على حمار قال يا معاذ تدري ما حق الله على العباد وما حق العباد على الله الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا قال أفلا أبشر الناس قال لا تبشرهم فيتكلوا لكن يوم kini wọ ọlọ́run lórí àwọn èèyàn ìjọ sì máa kini ni ẹ̀tọ́ àwọn èèyàn lórí ọlọ́run yìí ẹ̀rọ ọlọ́run àtàlẹ́bí rẹ̀ lọ́mọ ó ní ìwọ ọlọ́run lórí àwọn èèyàn ó ní wọ́n máa ti ọlọ́run ọba lóun nìkan wọ́n fi náà tètè gbọ̀ngàn tó ronú pẹ̀lú rẹ̀ nínú ìjọ. ẹ̀tọ́ àwọn èèyàn lórí ọlọ́run tó lọ́ máa máa ṣe lẹ́tọ̀ọ́ lórí ara rẹ̀ fún wa tó láàbùkà àgbẹ̀rù tó àgbàdìgbé àti ìlú have a right right for lórí táàdì ọlọ́run látàrí àánú rẹ̀ ló fi ṣe ẹ̀tọ́ yẹn fún wa ẹni pé kọ́mọ̀tì fìyà jẹ ẹni tí kì í bá fi kàtà tó ronú pẹ̀lú rẹ̀ nínú ìjọ. nǹkan ńlá lélẹ̀ tí o bá e ti ìṣòro fún pẹ̀lú rẹ̀ nínú ìjọ wọ́n máa fi ọkọ oríire ní tó tó ẹ sì máa fún gbogbo sàádé bẹ́ẹ̀ ni wọ́n á rí ọlọ́ọ̀nì kan ni ìṣẹ̀kọ́ tó lọ́wọ́ bá nínú ìjọ ó ní yóò fún wọn rẹ tẹ bá kú bẹ́ẹ̀ kọ́ àlùjáná rẹ wọ̀ ó ní wọ́n sọ fún wa tótó bá sọ fún wa wọ́n bá tara bẹ́ẹ̀ dẹni tó fẹ̀yìn. wọ́n ti ń gbìyànjú ní ti nínú ẹ̀sìn wọ́n bá tọ̀rọ̀ alẹ́ gbà lókè lókè tó àlè ti dúdú lọ́mọ báyìí. láti kọ́ lọ́n ti garanti ìgbé ńgbà tá a bá kú sí àtẹ́bọ́ sí àwọn àlùjáná tó dára fi fẹ́ fà yọ ara rẹ̀ lókè ìgbà tí ìyẹn bá ti tó lọ́n bá torí fún yẹn ìgbà tó bá torí fún yẹn ó yẹ kí orin tó náà ti fún ọ yẹn ó jẹ sábàbí tó tún fi múra tẹ̀sí sí ni kó má ti jẹ sábàbí tó fi pẹ̀. àwọn ẹ̀kọ́ tí àìsàn àtọ̀ nípa lọ́sọ̀lá ìmọ̀ àti ìdíje ti ń kírun lóru gbogbo ẹsẹ̀ ń gélé ma. wàhálà tẹ̀sí ti pọ̀ jù sí bọ́lá ti sàpórí ti gbogbo ètò ti síwájú àti tó kẹ́yìn fún nínú àwọn àtìsẹ́ kéékèèké. àdàbìnrin àti náà lọ sọ̀rọ̀ orí ńlá tọ̀nà sí abala ọkùnrin abudulayi ṣọkùnrin tí ọ̀hà yẹ kí n dúpẹ́ fọlọ́ lórí orí o ìdúpẹ́ fún náà ní gbogbo òórùn tí mò ń dìde kí lóru síbẹ̀ làwa rí ẹ̀gbọ́n pọ̀lọpọ̀ níbi wọn ti sóore fún yọkọ̀ sọ alẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ náà lójúmọ́ lọ́nà tó kọ́ wọn parí dìgírì ẹlòmíì péjọ tó parí àìmọ́lé ló fi sán ẹ̀sẹ̀ tí ọ̀sẹ̀ rí láyé lọ́sẹ̀ lọ inna lillahi wa inna ilayhi so ọkọ ajẹgbẹlẹ yẹn ó ti bọ́ sínú àwọn alladhina badalu ni'mata Allahi kufra ìdẹ̀rọ̀ ọlọ́dọ́lọ́ ti fún wa wọ́n wá sọ de tí wọ́n ń tara rẹ̀ ṣe àgbàgbọ́ tọ́lọ̀ èèyàn mélòó lọ́wọ́ àlàyé ní ìsìtọ́lọ̀ ń sórí fún un tó wá dárò orí yẹn tí tó fi ń sí wọn láwọn kiri kan torí pé innal insana la yatgha. ọ̀rọ̀ ọrụ tọ́lẹ̀ yẹn máa ti kó ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò fi wó kè lẹ́yìn ló tún wọn pé àti ìṣe lágbájá lágbájá ó ti gbókù kókù kókù tọ́pà kókù kò lè jẹ́ ọgbọ́rọ̀ sí i má subhanallah èèyàn díẹ̀ nínú àwọn èèyàn lẹ́yìn tó fún tó tún máa tẹ̀lé wọn. torí ẹ̀wọ́n náà wà dúgbò yín àdúgbò wọn náà wo mọ́tíláṣí kọ́ ọmọ owó èèyàn mélòó nínú àwọn ẹni tí wọ́n ń kí wọn kọ́lọ̀ lẹ́ni tó lówó dáadáa ládùúgbò. àkókò tó lówó kan ó sì rí àwọn ayọ́ náà bí ọgọ́ta bàbá olówó ni wá òní wá torí kí làwọn tó wá bẹ́ẹ̀ ni ẹ sì máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wa nítorí wọ́n mọ̀ bá àwọn àmọ́ fara kára pẹ̀lú ẹni tó jẹ́ ibi òun kí ló dáná wọn lọ kọ́ wọn láti gbà fún àgbàrá àti wọn fa ọkọ̀ rẹ̀ kó tó bá jáde ní ọ̀rá rẹ̀ kọ̀ tó bá dé lóde ọ̀tún sáwọlé èyí ń gan ẹbí ló dé sọ̀kalẹ̀ wá sí ẹ ọ̀ kéde ẹ̀ láti wá fúláṣí fún wáyé wá lẹ́ẹ̀kan àti áfírí mo ti fẹ́ wà á ni kí àmọ́ wà lè ẹ wá gbé òun ni àbí ẹ̀yin ò tí gbọ́ ọ́rú ẹ̀ rí yẹ lẹ́wọ̀ yẹn ni kékeré wa bẹ sọ ọ̀kan àbò yẹn ni pé tí róònù wọn àti mọ̀kó ti plan fún ọ. <laughs> àbáwọ̀ ẹrú olóòtú tọ́ ó lọ sí sórí fún ọ bẹ́ẹ̀ wọ́n máa pọ̀ níjọba. bẹ́ẹ̀ wọ́n máa pọ̀ ní ìtẹríba kọlọ. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على ẹ̀ ló ti o bá ní tẹ̀lébù ọkàn kò lè rọrùn kókó kí ọ kò lè rọrùn kókó ṣe sùn torí ẹ̀ ló ti jẹ́ pé tọ́lọ̀ kolo wá ń sọ orí fún ẹ̀ tí bá tún tó pọ̀ níjọ́ ti fọlọ̀ pé má ní pẹ̀tẹ̀ rẹ̀ àmì olówó mi ọ̀ràn ti gbà tó ti kírun ká àmọ́ ń lọ ájì ọ̀dọ́ọdún ìgbà yẹn náà ni ó kírun ìyá ọlọ́wọ́ sọ àbúrò ti fẹ́ wò fẹ́ wò ló kan hundred thousand mọ́tà ẹ̀rọ kan one thousand mọ́tà ó ti gbé gbogbo ètò òun ti ní kí ló gbé gbogbo ètò kan wọ̀ mọ́ torí ẹ̀ a ti rí àwọn tó wá mọ́ láti tuntun yà fún ọ̀wá mọ́ wọ́n á di wọ́n ti kú kí ló dé sí ó ní òun bẹ lọ́ọ̀ fún kankan báyìí tó ọlọ́dẹ ti dé tó ẹni tí ẹ̀sìn fún wa kò kí o ọlọ́run ti dé náà. tó òun wò pé ẹ bí ọ̀pọ̀lọpọ̀ kàtà sí tó pé ẹjọ́ wàá ní kàtà sí tó fẹ́ gbọ́ kí wọ́n á lọ sí níbi táwọn ọ̀daràn míì tó yẹ pé ọ̀ràn ọ̀ràn kúnnú gbáyà wọn àti bí ẹni tó mọ mi bá ti rí mọ́tò. tòtòrí di eléyìí báyìí eléyìí tọ́ka sí fún wa anábì wa nùlá sọlá sọ tó yẹ pé ìwọ ni wíwọ àtẹnà gbogbo èèyàn pátá tó fi tóri àwọn anábì ọ̀rọ̀ kánàbì sọlá sọ. òun náà wàá tún lẹni tí ń sàdó àbáyà wọ́n tún lẹni tí ń sàdí ọlọ́run ìdílé ọmọ fi hàn wá pé sẹ́ńbẹ̀ wọn àti tiwa bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ wọn àti tiwa bẹ̀rẹ̀. lónìí níbi tílẹ̀ mọ́dé tí tó sùn tó sùn dé ẹ bá wo àdúrà yín wò ẹ skírìnì rẹ kẹ́kẹ́ sórí skéèlì láti ìgbà tílẹ̀ tí má ti wò gbogbo orí tẹ̀ ń tọrọ mélòó nù rẹ̀ lẹ́mí tọrọ ọ̀fẹ́ ọlọ́ mélòó nù rẹ̀ lẹ́mí sáà ti yá tí ìtẹ̀ tọrọ owó. نعم إذا نتركي أوكي أوه الله أي أبدوني جريت لي نعم أبدا هي كوي بنا أتوا من الذي هو الله ما تقولنا أتوا من الذي هو الله تقولنا ìyẹn mélòó ló wà ló bá bàrà pé tó bá tó ló bẹ̀rẹ̀ láti náà fi dúnìá àtẹ̀ gbogbo orí ló ti tọrọ gbogbo àbúrò ló ti wá sàdí mbẹ ìyẹn mélòó ló bá bàrà rẹ bẹ wọn náà wọn kiri wọn kiri for example tí wọn jẹ pé ojú sára wọn lójúmọ́ tọrọ lọ fún ọkọ láti dáná wọn ti tọrọ náà wọn tọrọ orí ayé wọn ti tọrọ àwọ wọn tọrọ láti níbi àbúrò síbẹ̀ láti wọn wọ́pọ̀ ìyẹn wọn ti ti bá ọdún wọn mọ́tò ẹnìkan la fẹ́ kú nípa abẹ́ sí lọ́dọ̀ ga ọ̀bẹ sí lóṣèlú mọ́tò àárẹ̀ ọ ẹ wà ládùn àti tàdúà báwa lẹ́la tàdúà bọ̀ ọmọ pàtẹ àdúà kékeré tẹbi bí wọn fi mọ́tò ṣe síta sí wọn ti tàdúà ọmọ ọba tó ọmọ ọba tó ọmọ ọba tó ní gbogbo ẹnìkan kọ gbogbo ẹnìkan kọ kọ kékeré. sọ̀tẹ́ kaba ni a sọ̀rọ̀ wa lọ́tọ̀ bí kẹ́lí. Kàwé gbogbo àwọn tó sàlọ̀ láàrin tó wà bẹ̀rẹ̀. Wọ́n wà bẹ̀rẹ̀ wọ́n lọ ẹ̀dá àdàgbé mu. Ẹ̀jẹ̀ wọn gbà ẹ̀jẹ̀ akẹ́dẹ̀ àti wọn tó bẹ́ẹ̀ àtẹ̀kẹ́sẹ̀ bẹ́ẹ̀ àtẹ̀kẹ́sẹ̀. Lílá bí bá ti à ẹ̀ kìnnìkan ẹ̀ sẹ̀sẹ̀ ká gbó wa lọ ẹ̀ tó mọ̀ torí pé kí ni gbogbo ẹ̀ ilé mi wọ́n kà ilé mi wọ́n kà ẹ̀rí pé ayé táwọn yẹn lé wọ́n kọjá abẹ́ńtẹ́fẹ́ ọ̀rọ̀ tó wọ́n rò gbà á sábọ́ lọ́sọ̀tọ̀ pa alẹ́ ìtọ́ dájú ní kẹ́ káwọn ọ̀pọ̀ wá ní tẹ̀lé ìlú balùwẹ̀ dẹ́gbẹ́ gbogbo àtọ̀rọ̀ kẹ́ àǹtàdì mi àwọn ọmọ ẹ̀jẹ̀ lẹ́sìn náà ni a máa ti lé mi. ẹ̀rọ kẹ́lómi ọ̀kadà títí nígbà tó kírun tẹ́tí sàdúrà mẹ́tìlá gbogbo ẹ̀ ń sàdáyé ẹtí ìrìnnà wa rí tẹ́kí tí bá ti tún wọn sábà tó bá bẹ̀rẹ̀ sí sàdúà ariwo ó ti pọ̀ jù wọ́n lọ wọ́n lọ ọmọ mi mọ́ríyàwó tó ní ọ̀rọ̀ akẹ́kẹ́ rẹ̀ fọkàn lọ́dún ọdún lọ́mọ jù o alákòókò lọ́mọ jù ọkùnrin ọkùnrin ọ̀rẹ́ ló gbégbé bàbá ẹja gbọ́rọ̀ síbi òun ìta àdúrà mi láti gbé bíbá àtọwọ́ ìṣe mí dà mí. ẹ rí i pé ayé yìí báyìí láwọn èèyàn kà fojú bá kíkíní kan ìkẹ́kàn ìyá kan ẹ̀dàkùn fáìlì ilé òun ò tí ti débẹ̀. subhanallah ẹja tara anabi muhammed sallallahu alaihi wa sallam àti wọn bá ń tọrọ ọkẹ ìkẹkàrí orí ayé àtàkùn yàrá pàtó máa ń sáàdì níbi aburú ọ̀kárí kọ́nà ọ̀là ọ̀kọ́sọ níbi aburú táyé àti ti àgbéyà. Adébí ló ti tẹ̀lé lé ìgbà yẹn, Adébí sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò Adébí wá látọ̀dọ̀ Abdullahi bin Abbas rọ̀bì ọ̀lá àmàlùmá wọ́n á nàbẹ̀ Muhammad sọ̀rọ̀ àdúgbò sẹ́lẹ̀ wọ́n ni ala wa inni nuhitu an aqra al-Qur'ana raki'an aw sajidan ẹsẹ̀ tí ẹ gbọ́ ọ àlà ẹsẹ̀ tí ẹ gbọ́ ọ lédè làbà ọ ẹsẹ̀ mà pé ẹsẹ̀ máa ń bá sọ̀rọ̀ tó ń pàkíyèsí rẹ̀ pẹ̀lú pé tẹ́tí kọ̀ gbọ́ ó túmọ̀ sí pé títí ń pọ̀ lẹ́yìn rẹ̀ ìpanu látẹ̀yìn eléyìí tó yẹ kí á ti kí ni kátà mójútó rẹ̀ lọ́ba gbé sẹ́ni tàmójútó rẹ̀ má sẹ́ni kò sì jìnnà sí ó ní ẹsẹ̀ tí kẹ́ gbọ́ ọ وإني نهيت أن أقرأ القرآن dájúdájú a ti kọ̀ fún mi wọn ò sọ ẹni tó kọ̀ fáwọn nítorí pé gbogbo ẹni tí ń gbọ́rọ̀ ó ti yé tani ìbá tó kọ̀ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam àyàfi dání Allahu rabbul alamin dájúdájú a ti kọ̀ fún mi o an aqra al-Qur'ana raki'an láti máa kí al-Qur'an ní rògbò ọlọ́run kọ̀ bá nàbí sallallahu alaihi láti kí al-Qur'an ní rògbò. àwùjọ àdílẹ̀ àbí kí n kí alukuraani nígbà tí mo wà nígbòrí kan a ti kọ̀ fún mi láti kí alukuraani nígbà tí mo wà nígbò ẹni tó rú kú a ti kọ̀ fún mi láti kí bákan náà nígbà tí mo wà nígbò ẹni tó kórè kalẹ̀ ǹjẹ́ kí la wà máa ṣe ní rúkú wa kí la ti máa ṣe ní kórè wa ànábì tí kìí sọ̀rọ̀ kóró lé apá kan kọ́ dàbí kàdé gbogbo tó béèrè o tún ti ṣàlàyé rẹ̀ fún wa ǹjẹ́ tí ọlọ́run bá ní ká má kí alukur'ani nígbà tá a wà nípò òkú àbí gbà tá a wà nípò òkú rí kalẹ̀ kí ni ká máa ṣe alábìnrin fa amarukú torí náà tẹ ẹ bá wà ní rukú fà ọ́sìmù fi rọ́ ẹ máa ti àgbéga ọlọ́run bá ẹ máa ti àgbéga ọlọ́run bá nínú rukú ẹ̀yìn sì máa bá ti máa ṣe subahana rabbiyal azim subahana rabbiyal azim. سبحان ربي العظيم هذه كاتبه سبحان ربي العظيم وبحمده سبحان ربي العظيم وبحمده وأما السجود شو ماذا يقول لك لو فجتهدوا في الدعاء إما máa gbìyànjú láti ṣe àdúrà ní ìforíkalẹ̀ ní ìgbà tẹ́ ẹ bá foríkalẹ̀ ẹ máa gbìyànjú ayò sẹdá balẹkọ torí ààyè kọlọ wọn bá kọta yín lò tẹ ẹ bá forí kalẹ̀ àdúrà ní kẹ ẹ máa ṣe nínú tiẹ̀ torí pé ààyè kọlọ wọn ta yín lò rọwọ ọmọ fẹ àyè náà mo fẹ lọ bá wa. àdéhùn àrígbé tọ́ka sí ohun tí ọlọ́run ọba kọ̀ fún wa láti ṣe ní rògbò àti sùjú tó náà ní qira'atul. Quran ẹ sì máa ń tá a máa ń kírun generally ibi tá a ti máa ń kí quran nígbà tá a bá wà kúrò tá a bá wà ní dúró àníkí Al-Qur'an rúkú àníkí Al-Qur'an sùjù àníkí Al-Qur'an níjókòó àti níkí Al-Qur'an nínú àdáyà so ìgbà tá a bá wà ní ìdúró tí máa síwájú rúkú nìkan láyé tá a ti máa ń kí quran àyàfi ìdúró tí ó tún wá lẹ́yìn òkú ọ̀ nítorí àtúnkókò inú tá a máa kí nítorí pé òṣùpá bo òye òrùn mọ́lẹ̀. yàtọ̀ sílẹ̀ yìí sábàá ní òkú ọ̀ àníkí àkùrán bẹ́ẹ̀ sábàá ní sojú àníkí àkùrán. ìdí nì tí wàhálà tó fi yẹ ti mà bá a jẹ́ nìkan ló bẹ sí ọ láǹfààní kan. wípé náfìlà kan wà lẹ́gbẹ̀ẹ́ yẹn máa ń yàn so nínú òkú èèyàn ti kúrò àlọ́ mẹ́ẹ̀ẹ́dógún nínú oríkàlẹ̀ wọn á gé náà tó iná mọ́kànlá oríkàlẹ̀ méjì kejì iná àtọ́ iná mọ́kànlá wọn náà ti mọ̀ pé lọ́wọ́ ọ̀wọ́ pé á yóò lè lọ́ọ̀tì rẹ rí ní sẹ́mítà tó tẹ̀lé yá ó dàbí àwọn tí tí tí tó ń gbà pọ̀ dín tó á kù gbogbo rí òun lé rí òun lé yọba gbé náà fílà ìdáwé ìdí ọlọ gbèsè olè tàdúà pàṣẹ tó bá dùn àná wàá dé tó gbogbo wàá gbé ọmọ yẹn láti là ọgọ́rùn bàtà lọ nínú òkú ọwọ́ àtẹkùtẹkù ìwé ga kò ní mà jẹ kan lọ́dọ̀ àwọn àtẹkùtẹkù lọ àgbọwọ àtẹkùtẹkù bàtà yóò mú àbúrò ọlọ́gọ́rùn. Thank you láti ọ̀dọ́ tó lọ́wọ́ àti bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ ti pọ̀ tó àkọ́kọ́ ẹni pé ó ti takò súnà ní mùsùlùmá àti ìlà kọ́nà lágbọ̀dọ̀ kí agbọ̀dọ̀ kí ó tí wọn ò sì fún ẹyin olùbídé àbáàdé ẹ máa fi kẹta kó ni o lọ́kọ́ yé ẹ ìgbà wa mọ̀ tó rẹ̀ wà tó rẹ̀ wà tó rẹ̀ tó máa fi lọ yín wọ́n ti mọ̀ tó rọ́bíṣì náà tẹ̀ sí àdàbòsọ̀lá àtọ́lá ẹgbẹ́ ọlọ́run kọ̀ fún láti máa kí àbùrán ní lọ́wọ́ àti ìdásílà náà tó kù bá bẹ́ẹ̀ lọ fẹ́ṣẹ̀ náà rà ìgbé ní ní sẹlẹ̀ mẹ́rin ìgbé ẹnu ló ti bò ẹni mo fẹ́ kọ́ ní àdúrà bẹ́ẹ̀ mo lọ́ọ́ fẹ́ kọ́ mọ́ bò ìbádùn àdìfá àwọn láti di kíkẹ́ nù yóò bò ọ̀gbẹ́ ibi tí àtọ̀ ọ̀gbẹ́ ọ̀rọ̀ mọ́ yọ.

istiqbalu qibla káàdùn ni o nínú rẹ̀ ní làwùrà kó o wò á ní gbogbo àwọn ọkọ tí ìṣẹkọ dáadáa nù. ẹ̀rẹ́ ìkàfẹ́ o ti di sọ̀dá tó ṣe ìkọ́ sọ́ra ọmọ gbàgbàgbà wọn kọ́ ọmọ bá ti dàkúdà torí ẹ̀ ní rògbò ní forí kalẹ̀ ẹ gbọ̀tẹ̀ máìkó wa fẹ́ sàdó àgọ́ ọ̀rọ̀ àgbàrọ̀ padà àti là àgbàrọ̀ padà àti là ní forí kalẹ̀ tó tó fi tó burú mẹ́ tí wọ́n bá ta pẹ̀lú gbàdúrà ló ti tó tó burú mẹ́. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا أبقى أقول لك بعد أن إن شاء الله أنا ضعت دي أقرأ القرآن لك يقول تريد أن تباركوا فعظموا به الرب سبحان ربي العظيم سبحان ربي العظيم وأتونا أبوا صيفين فسبح باسم ربك العظيم أنا بن اجعلوه في ركوعكم ما تعالى يسوع قال من ينركوني كافزين سبحان ربي العظيم حسبك الله تقول في أنا لهم الله yẹtù pé tó wà lọ gbé fúnra wọn pé tó wà lọ bí àlàlá tó wà lọ bí àlàlá yọrọ kó pékin subhana rabbiyal azim tó bá ti wọ bihamdihi kún kòkòrò yẹ bí wàá ti ṣe fi hàn wá fáwọn ẹ̀rí kan náà tọ́ka sí i torí ẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí àwọn gbólóhùn míì náà tún wà tó túmọ̀ sí gbígbé ọlọ́run bá tóbi àmọ́ gbogbo ẹ̀ wà lẹ́yìn subhana rabbiyal azim ni ó ní ìpìlẹ̀ ní rògbò. وبات سبوح قدوس رب الملائكة والروح يا لي سبحان ربي العظيم لكن يجوز من بوه نما حديث تنبوه يا لي سبحان ربي العظيم so ẹ̀mí ló láwàá wí ẹ̀rí ẹ̀rí tó tọ́ka tí wọ́n wí lẹ́ẹ̀mẹ́ta kò fẹsẹ̀ rí rẹ̀ kò fẹsẹ̀ rí rẹ̀ nítorí pé bàá ti mú bí ẹ̀rọ màá yí pé téèyàn teeyan fi jẹ́ ẹni tó tẹ̀ láti ọ náà níbi oṣù tó kó wí lẹ́ẹ̀kan. ó ti tó kó wílẹ̀ kan máa rí nínú àdìsí Anas ibn Malik radiyallahu anhu ìgbé àwọn kírun lẹ́yìn Umar ibn Abdul Aziz irun rẹ̀ ló fi jọ dà níbi sọ̀rọ̀ báyìí sẹ́lá mi kọ́nà àwọn máa rí tiwọn àwọn ọ̀rọ̀ pé àwọn máa rí tẹ̀sí ètè ní òkú àti sùdú lẹ́mẹ̀wá ó túmọ̀ sí pé wọ́n máa wí máa pọ̀ wọ́n kí ni wọ́n á lé ọ lárí ganan aslan tó wá gbàtí màá jọ lọ́wọ́ ọ̀tọ̀ lọ sí òkú káwọn tó lọ́rùn kó orí kalẹ̀ nínú ìwọ ibo ni ẹtùn ẹtùn òkè nítorí pé eléyìí kò ti jẹ fresh ìdí ni pé ẹ̀rọ sínú àti ìtọ́jú ti síwájú bẹ́ẹ̀ bá gbàgbé. torí àbúrò ńlá tí màá ti akẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ tó ń kọ́ òun náà wọ́n ní ààbòtò lẹ́yìn méjìlélẹ́yà ẹni tó ń kọ́ ìmọ̀ tó ń gbàgbé tó ń gbàgbé tó ń gbàgbé ìmọ̀ yẹn ò ní fẹ́ kó jọ lórí rẹ̀ ẹni tí náà ti sọ tó síwájú mẹ́yẹn láti sọ nípa àdéhùn ìmọ̀sí òkọ̀lá nínú àdéhùn rẹ̀ àdéhùn sọ̀rọ̀ àti nàbí yẹn gbé dúró hàtà tọ́tùmá iná kọ́ ìmọ̀ rọ̀kúrò. hàtà tọkùnmá iná rọfíà foríkalẹ̀ hàtà tọkùnmá iná sàjìdà jókòó hàtà tọkùnmá iná jàlẹsà torí ẹ làwọn olùmọ̀ ti sọ ìgbé alẹsìmínà rọkùnún mìíràn sàdé sọlá káfàrà balẹ̀ orígun kẹrin nínú àwọn orígun ìdí tó bá rí bẹ́ẹ̀ wọ́n ti dáwọ́ tó lẹ́yìn rẹ̀ farabalẹ̀ rúkú títí pé káwọn tó lọ bá ń kó ti foríkalẹ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ rẹ̀ ti gbóná pọ̀ ẹ̀yẹ kí èèyàn ọ̀tún kí èèyàn tún torí ẹ̀ eléyìí jẹ́ tìbẹ̀ àmọ́tẹ́bá forí kalẹ̀ ẹ̀ máa gbìyànjú láti ṣàdúrà ẹ̀ gbìyànjú láti ṣàdúrà òtún màtí pé mọ́tò sùn hánà ọ̀fíà làálẹ́ ọ̀ gbogbo àdúrà tó fẹ́ ṣe yọ wà lẹ́yìn subhana rabbi al-aala torí gbà tó lọ́wọ́ bá sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ tó ní sabbih isma rabbika al-aala anábì ní ij'aluhu fi sujudi ẹ̀fẹ̀ lẹ́yìn sínú foríkan lẹ́yìn ẹ̀sìn kí táwa foríkan kí làwọn sọ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la tọba tó tó subhana rabbiyal a'la wa bihamdihi kòkòrò wọ́n sàkíyèsí o tí wọ́n wọ gbọ́dọ̀ dá àwọn ìwà rẹ̀ ẹ̀ tí wọ́n wọ́n gbà o bàtí tí a ti wọ́ tẹ̀ fọlọ́ ọ̀bà rẹ̀. سبحان ربي العظيم ògo ni kan náà bá mi o ọba tó tóbi ògo ni kan náà bá mi o ọba tó tóbi ìyẹn ni pé títóbi tó tóbi lèmi fi ń ṣe kí ni mo fi ń tẹ̀ àwọn èèyàn tó wà ń kúnlẹ̀ fún kọ́ àwọn èèyàn tó ń dọ̀bálẹ̀ fún kọ́ kí làwọn ti tó ń fi dọ̀bálẹ̀ fún wọn tí wọ́n tóbi ni wọ́n lọ àkàlà àwọn tí ń yàgbẹ́ àbó òfura bẹ́ẹ̀ títí tóbi tí wọ́n tóbi ni àwọn tó jẹ́ pé lánàá wọn àti tó bá ti di lọ́la kọ́ palẹ̀ wọn kó lẹ́kọ́ wọn bá máa rùn tí wọ́n tóbi nu ìwọ́n náà bá wọn ọba tí kìí kú ọba tí kìí tí ọba tí kìí tán ọba tí kìí rùn ọba tó tóbi òun ló ní títóbi òdodo ọba tó ṣe yí pé àìtóbi òṣùwájú títóbi rẹ̀ àìkò sì ní tóbi má kò ní gbẹ̀yìn títóbi rẹ̀ òun lọba tó lẹ́tọ̀ọ́ sí kọ́ tẹ̀ fún tí wọ́n bá mọ̀ tó mi léyìn áfúlà ò ní kúlẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan mo rò pé wa afẹ́fẹ́ àwọn afọ́tò akẹ́kọ̀ọ́ tó bẹ́ẹ̀ fọ́ọ̀tì tà àti fọ́ọ̀kọ́ mọ́ ma mo rò pé yíyọ torí pé wọ́n sọ pé subhana rabbi al-azim kí wọn làwọn ẹni tí wọn ti kú ọtẹ o kí làwọn jẹ fúnra kó fúra tuma sùhánù rọbì àwọn ìtọ sọ ẹ àti tó bá yẹ pé gbólóò ní tí òní tuma lọ́dọ̀ tiẹ̀ ara rẹ náà rẹ pé òde fi kẹ tọrọ tó kú ma tó wù gbòòrò àti fẹ tọrọ tọrọ kékeré torí ẹ lágbára bẹ ọmọ ìtumọ̀ tọ́ka tó ti bá àwọn mùsùlùmí òdodo kò lè wọn fún ọmọ tó lẹ́sẹ̀ ní mùsùlùmí òdodo kọ̀ wá síbẹ̀ ọ̀nà ìlà ìdákẹ́rẹ́ mi mọ̀ ní ọ̀rẹ́ ní ìrìnàjà àdúgbò tó kẹ́ náà tó bẹ́ẹ̀ kẹ́ńdà náà bí àwọn afá ni wọ́n ṣe yẹ àwọn olùmọ̀ àwọn ta ni wọ́n ta ni wọ́n náà àdìmọ́ àwọn Nawawi ọ̀rọ̀mọ̀kúnwọ́ à wọ́n ti sẹ́ fún wa ní ìfà wọ́n ní mẹ́jọ yọ lẹ́nu ó rí dáhùn aláìmọ̀ kankan tó ń pè láàfà táwọn náà kúnlẹ̀ látàyè ìmọ̀ àwọn Nawawi yẹn oníkàbí eight hundred years ago. olóòrò àwọn aláìmọ̀ká tó ń pè láàpá táwọn náà kúnlẹ̀ máa gbá bábùlù fọ́tìlù wọ̀ fọ́tìlà àwọn ti bẹ́ẹ̀ wọ́n ti wá jẹ́ ó máa wò wọn wọ́n wu ìparun ẹni tó parun kí wọ́n náà wá parun yẹra fún wọn kí wọ́n má bàa sórí ibú. ẹ̀ tí máa ń bá yín sọ̀rọ̀ mí ní màá kíra ẹ̀rù tí wọ́n bá wá tẹ̀mí láyé ìsìn àti gbogbo lọ́fíìsì pé lọ́kọ́ yé wa tó torí ẹwọ wá wọ́n wọ́n gbà tó wá lọ torí ìwọ ní ìsinyìí ti wá ń kó ẹni tó ti rẹra rẹ lẹ̀ pátápátá lọ́nà tó yẹ pé ìrẹ́rẹ́ tí wá wá sọ ga jù nítorí ga jù lè ní kékeré yìí fi forí fún pẹ̀lú pé wa ìyẹn ni pé nǹkan míì náà lè ga lójú rẹ̀ gbọ́dọ̀ ọba kọ́ kò lọ ga jù kí lọ́wọ́ adé tó ń tọ̀ bá lẹ̀ fẹ́ mi báwo lọ bá lẹ̀ òkòrí kalẹ̀ wọ́n ló máa ń kú dání dáadáa ẹ̀ náà báwo lọ bá lẹ̀ ní gbogbo owó ti tó ọwọ́ àgbẹ̀kọ̀ ó tún gbáyà. tán ìgbọ́ wà tẹ́lẹ̀. ẹ mọ̀ pé àdáàt kùfùríyà àdáàt tó ń jàdìríyà àwọn àtẹ́sí ayé àwọn kékeré ìdẹ́sí ayé ìní gbogbo ilé ètò mùsùlùmí ni làwọn náà bá wọn adúgbò gbọ́dọ̀ tuntun wa torí ẹ̀ ló ti jẹ́ èyí tó lọ́wọ́ bá ní kó o ṣe nu kó o forí kalẹ̀ fún ọ olóṣì ga jù ilé ìlànà ìṣòro bá ti wà sọ pé àkọ́rọ́bù máa yẹ fún ọ̀nà àfihàn rọ̀bì ni wọ́n kò táì ìgbà tẹ́rù súnmọ́ lọ́wọ́ bá jù ìgbà tó bá forí kalẹ̀ torí ẹ̀ náà ṣe ní ẹ̀ máa tàdúrà ganu ẹ̀ torí kéńgbà ló súnmọ́ kọ́ lọ́wọ́ tètè gbàdúrà rẹ̀ iná ló sì máa sọ pé subhana tàbí àwọn àgàbí ọlọ tí wọn á lè ṣe bẹ́ẹ̀ kò sí o torí ẹ tẹ́ máa ronú nípa àwọn àtúmọ̀ yẹn tí ní kí ọmọ àmọ̀ àtúmọ̀ àrùn ti ń kí tí ní ọmọ àmọ̀ àtúmọ̀ ẹ̀sìn tó ń ṣe ọ̀gá ní kẹ̀jẹ́ pé nígbà tí ẹ lọ gbára gbóná ìjọ ń kí ọrùn nígbà tó ń ṣe sáì lá tó ọrùn àtúmọ̀ rẹ̀ fún ìṣẹ́ náà ni ó sì mọ̀ àtúmọ̀ tó ń sọ pé á ah! tí ọ̀bà tí ọlọ́ọ̀ lóòótọ́ sí ìgbà gàtì báyìí tẹlẹ ìjẹun ti jẹ mẹ. wọn á ní kí ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ń bẹ yẹn àwọn olùwàgbọ́ òdodo àwọn yìí gbàgbé wọn kì í gbàgbé dáadáa tọrọ wọn kì í sì gbàgbé tìlẹ ayé náà lẹsẹ rí Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar abọlọ tó ní ọrùn kágbàgbé dáadáa táyé àti gbọ́dọ̀ sórí táyé lágbà pé dáadáa tọ́ ó túmọ̀ sí pé kò sí ẹni náà lábẹ́ sẹ́mà tó ní balance bí àwọn mùsùlùmí kò sí because tí o bá fẹ́ mọ ilé ìgbà ẹ̀ kó o láti ronú dínà sábà ọjọ́ òwe náà ti fi wà mo máa gbàdúrà náà ti fi máa ń ṣe yẹn táwọn àti ránṣẹ́ nínú gbogbo kò sí ìgbà kátó yẹn òfin ìfọ̀sọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ onítọ́nà sọ náà ní pé iná kó tú ọ̀tá ọ̀ ọ̀nà ọ̀lọ́run kó sí lọ́dún yìí máa kọ́lé lọ́dún yìí ẹgbẹ́ ògbó ògbó ìwọ̀n pàṣẹ. mùsùlùmí ti lè burú tó tó fi wé káàbù àti pé mùsùlùmí yẹn ṣàlọ sábà tún ṣe ó ṣe ti kọkọ lọtà abẹ bó tilẹ̀ jẹ́ gbọ́n bídíà ìdùnnú kọ́yìn bó tilẹ̀ jẹ́ gbọ́n bídíà tó burú ju káàbù lọ nítorí pé káàbù tó bá yí padà yóò di mùsùlùmí àmọ́ mo tẹ́lẹ̀ yóò máa wúra ẹ̀ka ẹ̀ mùsùlùmí lò náà á làkúndínlù kan ẹ̀ ẹ̀ ìgbẹ́ ẹ̀yọ̀ kan ti kọ́ bí ẹnìkan ló

sọlọ sọlọ anabi sọlọ abẹ ẹni kàmi ọlọdún ọbẹ lọlọrun abẹ lẹkùtì lórí tó rúkọ lọ ọ̀rọ̀ náà lẹ́dẹ̀ẹ́ kó tó fi dídá rẹ̀ ìnàkọ́ ìlú sọ̀rọ̀ kọ́dà kẹfẹ́ yìí ti di mùsùlùmí ti di mùsùlùmí ti di mùsùlùmí tí mo fẹ́ di òní di mẹ́ta rẹ̀ sọ. tó ń torí di eléyìí báyìí ní ìjọba àtàdúrà. jẹ́ kí gbígbà ọ̀kẹ́dẹ̀ ní pé kó tó wá yí ọ lórí tó fi yí ọ kàn kó tó wá lé ní pé gbogbo àjọ àti ẹ̀ náà kò fi ní ẹ̀yà tó ta ọ̀pá. ẹ bá òun sọ mímí náà rẹ lábẹ́ wọn ti ewé wá pé láàrọ̀ ọ̀sẹ̀ tó rẹ̀ wọn máa ń tàbí àwọn òṣèlú ọ̀kẹ́ yàtọ̀ náà kékeré ọkàn lè dàbí gàtọ́ gbìyàn lábẹ́rẹ́ orí ogbóná yọkàn tìbí lọ́mọ pẹ̀lẹ́ tẹ́lẹ̀ olúwa ọ̀tọ̀ tó tó ń fi ادعوا ربكم تضرعا وخفيا لما قرأوا عليهم كرنا بابا في الدور ìwọ ni gbogbo sábà fẹsẹ̀ jáde lórí káwọn tó kọ́ wá wá kọ́ wá lọ́kẹ́ kẹ́hìn nítorí bílọ̀ abo mo rò pé yé tòótọ́ bílọ̀ àwa gbogbo àtẹ́kù ìwà sọ̀rọ̀ tó ọlọ́ọ̀lọ́ mi wọ́n ti ṣe dọ́là ọba ní kò sí. torí ẹ̀ ló sọ pé اللهم أنت أمرتنا بدعاء ووعدتنا بإجابتك وقد دعوناك كما كما أمرتنا فأجب دعاءنا كما وعدتنا ولا تردنا خائبين وتتوقع بعد وجهة ولا نرد ولا قالت ó ti fi ọwọ́ ló ti pa láti wọ́lọ́ wọ́n á dé àdúrà mi láti gbígbà àdúrà má jẹ́ kí n padà lọ́wọ́ ó ti tó ló ti gbé káàsì mọ́ ajá ń pátá kíkọ́ ọmọ ajá bọ́ mú torí kéèyàn ń ṣàdúrà láti ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ mùsùlùmí nìkan táwọn náà bá wọn lọ sórí òkè kìíní kan òkè gbàbélì ìgbà bílù òkè kìíní kan wọ́n máa lọ síbẹ̀ wọ́n ti tẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀hún ìdí tí wọ́n ti ń gbá agbó náà ní ìgbà máa ń gbà torí ẹ̀ wọ́n máa fi ẹ̀yìn ẹ̀ kọ́lẹ̀ ìgbà sọ ọ́ nígbà tí kò sí kàkàtà mùsùlùmí náà lè ti báyà tó dà àwọn mùsùlùmí ni wọ́n máa kó sí. kò sí kàkàtà àlè tó tọ́lá àlè ẹ̀kọ́ ní ìjà rẹ̀ láti máa ti tọ́lọ̀ ọ̀fẹ́ ti fi ẹ̀jọ̀ wa torí kọ́lọ̀ torí wẹ̀ tó àwọn ìgbà tó bá lọ gbọ́ ṣé àwọn aṣọ tí ènìyàn lọ́rùn ẹni sọ ti lọ́rùn ìgbọ́n sẹ́ni tó lọ́n dá fún un yóò dá ti bẹ̀rẹ̀ àbí òdìdí wọ́n tún ti dábàá ìjẹun náà ló ti bẹ̀rẹ̀ àbí òdìdí wọ́n táwọn òbí sọ bá àkàrà pè é àti pé olùkọ́ عائشة رضي الله عنها هنا دي تلكتا هنا النبي صلى الله عليه وآله وسلم وما صلينا ركوعتك وذكرك سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي ìgbà nàbí máa ń ṣe àdúrà yìí nínú rògbò wà lórí kalẹ̀ ilé ìyá fi hàn wá pé nínú àti tòṣùwájú yẹn wọ́n ti bá forí kalẹ̀ kẹ́ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ilé yóò túmọ̀ sí pé àyè ṣàdúrà ní rògbò wà àmọ́ kìí ti gbogbo àdúrà lọ yẹ láàlá lè ṣe ní rògbò kìí ti gbogbo àdúrà lọ lè ṣe ní rògbò àyàfi ilé yìí tó wà látọ̀dọ̀ àtọ̀dọ̀ nítorí pé àdúrà ilé ìgbà dàda ọ̀hún wọn mẹ́ta à ń fò gbogbo lọ àti tó ń tọrọ lọ́dọ̀ rẹ̀ torí pé àtúkò subhanaka Allahumma òkú ni fún ìwọ Ọlọ́run Rabbana Olúwa wa wa bihamdik àti tó fẹ̀yìn fún ọ Allahumma òfèrè ìrọ̀ ọlọ́kùnrin jù ìtọrọ tún lélẹ̀ tẹ̀lé ìdíkàlà àdúrà rò pọ̀ ń sọ yìí láti fi ṣàpèjúwe bánàbí ṣe ń ṣe tẹ̀síra wa. torí pé ó ní láti ìgbà tó náà láti sọ àyà ìkàlẹ̀ bánàbí Muhammad sallallahu alaihi wasallam wípé idha jaa nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك سبحانك اللهم ربنا وبحمدك واستغفر اللهم اغفر قل يا نبي وباء يترجم القرآن وأنتم على القرآن انتم wọn bá ní kọ́ máa وي ẹni wí láti gbàdúrà tó sọ àyà ẹ̀ka sóra ẹ̀ka تبارك ركوع سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي تبقى النبي بتستحقوه طب يعني كمان إذا جاء نصر الله والفتح قل إن سورة من الله لا إله إلا الله لا يقبل يريد فقدان في يوم tó tó ń sọ tó ń sọ tó ń ka tó ń ké tẹ tó tó ké ké ike sura ẹ wà mí nílẹ̀ a ọ̀rẹ́ àparẹ láì lórí lọ kọ parẹ sẹwọn pé ọ̀sáàfì yẹn tó ń pa ní Libya yẹn afa Islam tó ń fi ṣèdájọ́ kó ti di kékeré ó ní Al-Qur'an gbogbo ibi tó lọ máa ti ní báyìí nàbí lọ́lọ́run bá sọ pé olù ó wà lọ́wọ́ àwòrán sọ fún wọn ìgbé ọlọ́run bá ọkọ̀ ṣoṣo ni olù àrùn òbí rọ́pìlì fẹ́lẹ̀ sọ fún wọn pé mo táyì sọ fún wọn pé mo táyì olù ẹ̀kún tuntun ẹ̀bùn àwà sọ fún wọn pé sẹ́yìn bá jẹni tó nífẹ̀ẹ́ ọlọ́ ó ní ànábì lọ́lọ́run sọ fún kúlúkúlú ó ti kú ó ní gbogbo kúlù yìí ká parí. Ibi ká máa sọ pé nǹkan tó ń fẹ́ ẹ̀kọ́ àwọn àbẹ̀tẹ́bìrúnì ọ̀gbẹ́gbọ̀n wọ̀. Sákùránì náà ti ń kò lè dá Kùránì. Nígbà yẹn táwọn afọ àkúyà ọ̀pọ̀ síra lórí ìrètí wọn lò sí kàfàrà tí ọ̀la ti bá oṣù tó bá. Bákan náà, ojúlọ̀ ń gba súnà gbọ́ ọ̀gá dé ti gba kókó kaba tó eléyìí ò tiẹ̀ nù àtùmọ̀ agbọ́ fáwọn ẹlòmíín náà náà aláìmọ̀kan náà láwùjọ tó wá náà bèè ìmáàmù tó máa kírun fáwọn ẹ̀dọ́ àdúrà ọwọ́ ọkọ̀ ìfọ́tò ẹni wọ́n lọ sọ́ọ́lé láti wọ́n lọ́wọ́ áhàd ọ̀lọ́ kólúkọ́ àmàmà á àrùn òbí ah, lẹ́ àwọn kẹtìlá àwọn kírun lẹ́yìn irú àdánwò lè máàmù bẹ́ẹ̀ ẹ tún kí ni tó rẹ gé àkùrá rẹ tó eléyìí ọjọ́ bá ní ìsẹ nìkan wá sọ pé ó ti ti súra gan ọlọwà mínìmẹ àwọn òbí lẹ torí ẹ àwọn ò àpò òjijì torí pé ẹ máa kọ párẹ́tì tẹ wàá máa wá sọ nípa Islam tó kí ni tẹ̀mí máa kó lè gbókèlè fi kọ párẹ́tì láàrin Islam àti kìrìsìtẹ́nìtì lápẹ̀lú eléyìí màkàní tó sì wúlò tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó fẹ́ sọ ń bẹ̀ àwọn ẹni tí èsè mùsùlùmí ló dojú ẹ̀ kọ́ ẹ wá wò ìwé tẹ ẹ gbé lọ́wọ́ àwọn nǹkan báyìí báyìí báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táyé ṣe é àbí wọ́n ní kẹ́ ẹ máa wò kẹ́ ẹ máa wò fọ́tò rù nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọ àwọn olùdọ́ọ̀nù ọ̀dà kò wá sí i báyìí ọ̀dà kò máa kú máa kú ọ̀dà kò ẹ̀ẹ́. tó yóò fún wọn láǹfààní láti ìwádìí táwọn yẹn ti tẹ́lẹ̀ torí pé àníyàn ti ẹni pé káwọn náà gbọ́ ló torí rẹ wọ́n mọ̀ pé táwọn ti kọ̀ọ̀kan lábẹ́ ẹ̀sán jẹ́ lọ́wọ́ lábẹ́ lórí ìdèyàn mẹ́rin wọ́n pìtà nípa akẹ́kọ̀ọ́ tó tẹ̀lé sẹ́wọ̀n pé wọ́n ìtà bẹ́ẹ̀ ni tó bá ka ti ìwé history wàá di bóri ti fi sáré bọ́ ọmọ sọ ọ̀gá di pé sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àyẹ̀kọ̀ fẹ́ jọra wọn ni bọ̀ detail kọ̀ jọra wọn. tó kí ẹ bá wọn sọ̀rọ̀ fẹ́ sọ fún mi láwọn ọ̀nà kọ́lá gan tó ti rí wọ́n ti fi kọ́ bọ̀ ètò àlọ́wọ́ yìí orúkọ kàtí pé láwọn ọ̀nà ẹ̀wọ̀ bíbá rẹ̀ ẹ̀wọ̀ orí kìíní ẹ̀sẹ̀ kẹjọ ẹ̀wọ̀ bíbá rẹ̀ pé ọmọ wa fẹ́ ló sọ ẹ̀ẹ́n àwọn kan á gbé wá fún òṣù kékeré kí Umar radiyallahu anhu nígbà táwọn ìṣòro àti ọ̀tá léwé ìwé kan lọ́wọ́ rẹ̀ nínú májẹ̀mú láéláé anábì ojú wọn pọ́n wálẹ̀ kan náà ni anábì ọmọ o anábì bi léèrè tó anábì ọmọ wé kà wọn wé kọ ó ní abala àtàlẹ́ nínú májẹ̀mú ẹfẹ́ gba ẹfẹ́ fi kàkà pààrọ̀ àkùrán láì jẹ́ kó mo fi wà má ti Musa olùgá àwọn ànábì tó lọ rán sáwọn ẹgbẹ́ òǹkà onílé ayé bí tí ọba tẹ̀lé tàbí Muhammad sọlọ́wọ́ àdúgbò yọ àgbẹ̀ bíbélì kan àwọn kíláàsì ọ̀gbìn tó rà tà àwọn kíláàsì ọ̀gbìn sàbúrà àwọn ọ̀gbà àpọ̀ sàbúrà àwọn kékin ìṣẹ̀dá bẹ́ẹ̀ ti àwọn ẹni ọlọ́gbìn bá fẹ́ máa ka Genesis orin orin kọlà ẹnjìn kìnìún kan gbogbo ẹ lọ́ọ́ máa kà á bẹ́ẹ̀ tọ́ sẹ́wọ̀n bí ìmọ̀kànlélẹ́yìn náà tó náà tún ní àǹfààní tiẹ̀ níwọ̀nba so ṣùgbọ́n ìgbà tí wọ́n máa ma comparative yẹn kò túbọ̀ sí pàpà ni ọ kò túbọ̀ sí kólùmọ̀ ni ọba Islam mo rò pé yé wa kò túbọ̀ sí àyùmọ̀ yà á máa wọn á máa rú wọn dáadáa tó yẹ pé ẹlòmíì máa ṣá ọlọ́ tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yóò tún kọ̀ǹfẹ́ǹsì gbogbo àwọn ọlọ́ àwọn tó ìfẹ́ mùsùlùmí yẹn ṣùgbọ́n tó bá tó pé fẹ́ sọ nítorí wọn náà ní pé wọn mọ nípa lè wà ní táwọn àti ń ṣe amọ̀pọ̀ ọmọ ìṣẹ́ká gba ìsìlámù àtúnú olórí mu lọ́rùn tó kọ́ akọ́fẹ́ wí. ìyá àti pẹ̀lú àti bá ti mọ̀ pé àlékún bẹ́ẹ̀ bí báyìí lórí kìíní ẹ̀sẹ̀ kẹjọ lórí kẹẹ̀ẹ́dógún ẹ̀sẹ̀ kẹwà kìíní kan wá sí ọ̀pọ̀ tó àti Islam ìsìlámù ṣẹ́ẹ̀kùlù ìsìlámù kó. irú wọn wá ní wọn àmọ́ àròkùlọ ti fúlù àwọn àyàtọ̀ ah! ṣé wọn àtọ̀ sẹ́nu èèyàn gbà sẹ́nu òní wọ́sẹ̀gẹ̀ kan. àwọn àyàn tó bá jẹ́ bẹ́ẹ̀ sọ fún àfihàn bẹ́nẹ́fìtì wà wà mí ìdájọ́ ànásùrọ̀lù àgbọ̀fẹ́ ìdájọ́ ànásùrọ̀lù àgbọ̀fẹ́ pé wọ́n ti máka wọ́n ti ti máka àti pé á ní bẹ́nẹ́fìtì rẹ̀ ká bẹ́nẹ́fìtì dọ́pọ̀ torí pé máa ń kọ́ra afọ́mẹ́gbẹ́dẹ́bìlẹ́ pẹ̀lẹ́ òbí àṣírò àtẹ̀lẹ́ tó bá kára fi kánú alukurani wa gbaládẹ́ mẹ́wàá sálùkurani wa ní ìdájọ́ àbí oore ni àbí èso oore oore ni ẹlẹ́gbẹ̀ẹ́ àfààní tó bẹ́ẹ̀ náà tó máa ibi gbogbo nǹkan láyé téèyàn bá ń wà láti ṣe ní gbogbo ògbà tí nǹkan bá ti lè bọ́ sí i tó rí sí dáadáa fọ́nà pàtó kú òun ti súnmọ́. gbogbo tó ń bá ń wá láyé tó ń lé tó ń lé tó ń lé tó ń lé tọ́lọ̀ ní bọ́ọ̀lù ọ̀bà tó ti bẹ̀rẹ̀ sí ní tọrọ àforí. tọ́lọ̀ fi súra ẹ̀ pàpà nàbì Muhammad sallallahu alaihi wasallam ìgbé ní ìsìn gbogbo nǹkan tí iṣẹ́ tá a fi rán ó ti ń gbé bọ̀ mọ́kà kan ẹ̀ ti gbà wọ́n ìfẹ́ náà fẹ́ kúrú lẹ́bi ní ilẹ̀ yẹn wọ́n àdá àwọn èèyàn wá lọ́pọ̀ jáde lẹ́rẹ́ kálukú afẹ́fẹ́ mùsùlùmí afẹ́fẹ́ mùsùlùmí afẹ́fẹ́ kí ló tó kù mà wọ́n kó lóṣẹ́ ìkíni yìí dáa máa tẹ́ máa sọ gbogbo kótó bá ti lè pé báyọ̀ máa dẹ̀kú ẹgbẹ́ bọ́kẹ́tì sí di tap water kẹ́ẹ̀tì tọ́ba fún kí ni ọ̀sẹ̀lẹ̀ o ma àbí ma sẹ́dánù yóò tún kúmá kò ní gbogbo nǹkan tó bá ti pé bẹ́ẹ̀ tó bá bá la ká yẹrẹ masha allah táwọn yẹn bá yá ma ma ma ma ti mi gbogbo nǹkan àǹfààní wa bẹ́ẹ̀ nu dúró àbí òsì mẹ́ ẹnìkan wá gbọ́ wá bí nílẹ̀ àwọn ẹ̀ka tó ọ́ ọ́ dúkẹ́ wọ́n tún kó tùbà fún ọ. náà bí kan irú rónú ìbò àwọn òbílẹ̀ tí wọ́n torí de ilé ìbá súra ẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó pọ̀ bí máa tọrọ àforíjì ẹ̀kọ́ ńlá náà tó ti lọ́nà sábà wà láàánú máa tọrọ àforíjì ẹtùmọ̀ ẹ̀pẹ́ kan lánàá agbọ́dọ̀ máa tọrọ àforíjì agbọ́dọ̀ máa tọrọ àforíjì súra yẹn ti tún fi hàn kó síbẹ̀sẹ̀ lè ti bó ti ṣe lè pọ̀ tó tó bá ń tọrọ àforíjì fọkàn balẹ̀ torí pé ìnáwó wà ọgbọ́dọ̀ gbà ronúkúwàdà lọ́wọ́ bá wa torí ẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀bá wa pẹ̀lú àwọn ọkọ̀ ọ̀dùn dára ní ìjọ àwọn òyìnbó tó ga jù kó túbọ̀ tó wá mánà sí kó túbọ̀ fún wa ní àgbọ̀ pé nínú ẹ̀sìn wa kọ́nà wa lọ́wọ́ lórí àti máa fi tá àgbọ̀ yẹn ṣe wà ó kó ṣe ń tá àwọn wí tá àgbọ̀ ní àwíjàre fún wa láyé bí àti lọ́la kìíyà ọ̀rọ̀ àwọn ti ní ìdálẹ́jọ́ subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Allah ṣùgbọ́n a tún máa ń lára àbájọ mùsùlùmí àti ẹgbẹ́ bóyá ọkọ̀ ìlú ìṣe wà lọ́kàn ọgbọ́n ìpèrè ìṣílẹ̀ ìgbọ́dọ̀ sí ìgbọ́dọ̀ sí ìjọba ti ń tẹ̀lé. There's a comparative level to life in Islam and Congo. After I told her to go Islam, it was kind of a comparative thing. Ẹni tí o bá kọ́ Islam yìí, Islam ní kọ́kọ́ yìí, èso pé comparative level wá dé kọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ sí bá dára yóò borí kalẹ̀ kó tó sára mọ́ tó bá ti máa ma ṣe bí ọ̀sẹ̀ wọn sùdúdú sáwọ́ ọ̀rọ̀ náà parí kù sí. Bẹ́ẹ̀ni, tí a bá kò sí tó tó ń bọ̀. bá mọ bọ́ sí bá ti lè sàdúrà lórí kọ́sí rọ́bà náà. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láyé nínú ọjọ́ àtẹ́bí Muhammad tó wọ́n ti kí àwọn bàbá bẹ́ẹ̀ náà kí náà bàbá wọn jẹ́ lẹ́gbẹ̀ẹ́ àtẹ́bí Muhammad tó wọ́n kí àtẹ́bí Muhammad ibẹ̀ bẹ́ẹ̀ náà làánà wọn kí àwọn bàbá wọn àtàwọn ẹ̀ ń dà wọn ẹ̀jẹ̀ bó ti jẹ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àtàwọn yàtọ̀ títí wa ṣùgbọ́n ẹ̀sìn wọn yàtọ̀ títí wa ọ̀rọ̀ ẹ̀sìn láti sọ ní ti kì í sáàtà ní da bàtà náà tọ̀tà fẹ́. ọ̀pọ̀ yẹn ẹ̀ àtàtọ́ta kò tó di mú ní da. سبحانك اللهم